ẹ máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú àlejò mi sì wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi èyí tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ohun tá ń gbé yẹ̀wò ó ní ṣe pẹ̀lú autonomy local government architect Dáìsí Ọ̀ṣọ́ wọ́n wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ wọ́n sọ nípa bí àwọn ṣe faramọ́ bóyá ipe ìjọba ìbílẹ̀ ti tèkó bọ́n ṣe ń ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ipò dàbí pé kò sí ọ̀nà pé ẹ mi wà mí ní òmìnira tó àbí jù bẹ́ẹ̀ lọ nítorí pé wọ́n jọ ń ṣe papọ̀ ni ohun tí ìjọba ìbílẹ̀ ń ṣe kì í ṣe pé ìjọba ìpínlẹ̀ ọ̀mọ̀ ń pẹ̀ ṣùgbọ́n wọ́n ní àǹfààní láti gbé nǹkan báyìí kalẹ̀ kì í ṣe ìjọba ìpínlẹ̀ ló ní ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí kí wọ́n tó ṣe ìyẹn ni wọ́n ń ṣàlàyé wọ́n tún wá sọ wípé àwọn ò bá fara mọ́ ìbádùn máwọn nú tó bá jẹ́ pé owó tó ń bọ́ sí àpò ìjọba àpapọ̀ tó hàn wọ́n lẹ́tọ̀ọ́ sí tó bá lè jẹ́ kí owó yẹn ìdá owó yẹn kó wá sí ìjọba ìbílẹ̀ nítorí pé àwọn náà súnmọ́ aráàlú púpọ̀ ìyẹn la ni wọ́n ṣàlàyé ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ a máa tẹ̀síwájú báyìí bàbá wa nípa àwọn àlàyé tẹ́ ẹ ṣe tá a bá fẹ́ wò báyìí àwọn ẹni pé owó tẹ́ ẹ ń rí kò fi bẹ́ẹ̀ pọ̀ tó ni ò fi jẹ́ kí ọlọ́mi pọ̀ ju ọkà lọ yàtọ̀ sí owó tó ń wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ sí ọ̀dọ̀ yín ọ̀nà wo lẹ́yìn náà tún lẹ́tún gbà láti gba owó wọlé. Hmm. ọ̀nà pọ̀ tí a fi gbọ́ wọlé nítorí pé a nílò láti rí wípé àwọn nǹkan tí ó yẹ ká ṣe ní àwọn agbègbè wa a nílò owó láti fi ṣe àná àwọn owó tá a dẹ̀ máa ń gbà náà òun ni ká gba abirú èmi náà ń pè ní shop rate tàbí ká gba lockup ṣe eh, shoprate náà ní lockup. ẹ̀hún eh, náà ní lockup shops òun náà ní so bóyá a bá rẹ́ni tó ní warehouse ẹ̀ eh, kó náà san kélébé fún wa ń bẹ̀ ẹ̀ tàbá lẹ́ni tó ní ẹ̀ tó ń ṣe oúnjẹ wọ́n máa lọ ṣe fumigation níbẹ̀ àwọn àwọn private schools a máa ń ṣe fumigations fún wọn because àwa la ní ẹ̀tọ́ ní abẹ́ òfin láti ṣe fumigation yẹn bójú tọrọ bójú sisi àrò àríńbẹ láti fi ṣe kí ni àkó gbogbo ẹjọ àwọn ìyẹn là ń pè ní internally generated revenue hmm. tí a fi ń kún nǹkan tí àwọn owó tí à ń gbà láti àkójọba àpapọ̀ tí gbogbo wa tàjọ ń pín níbi federal state and local government so àwọn bá ṣe ń generate yàtọ̀ sí ọ̀nà yẹn bóyá ń sìn torí mi ń wò irú primary health center eh, orí àmọ̀kójọba ló ní hmm. àwọn nǹkan wọn ní ọ̀ntajà ń bẹ̀ tó yẹ pé primary health center náà pé àwọn ìjọba ìbílẹ̀ náà wọ́n tún dá kí náà ń pè irú ọ̀dọ́ yín sìn onígbà kan eh, crèche tó lè gbọ́ ọmọ wá àwọn ọ̀nà bẹ́yìí. bẹ́ẹ̀ ni ṣe rí òun náà mo kàn mú ní kékeré náà ní oríṣiríṣi ọ̀nà ni. Eh, ó dà kẹ́ sọ torí lórí nǹkan tá a gbọ́ àwọn èèyàn ní ìjọba ìbílẹ̀ wọ́n kàn déédéé kó kọ́kọ́rọ́ wọn kó sẹ́nu ọ̀nà àwọn àwọn ọmọ nǹkan táwọn ṣe gẹ́gẹ́ bí ìrírí àti ìmọ̀ tí mo ó ní kọ́sítọ́mà wà kan lọ rí nígbà tá a máa dé máa ti ṣọ́ọ̀bù wọn wọn á ní pé àbáwò lẹyẹ ṣe wọn ní kẹwàá wọn ra bí o january báyẹ bẹ̀rẹ̀ ní january làwọn lọ sí Ọ̀ṣọ́dì sọlọ pé kán fáwọn ní ìwé tó máa fi sanwó wọn fún wọn títí títí títí ọkàn níjọ kan tọkàn wọn bá wọn tí wọn kàn ti ṣọ́ọ̀bù tọ́lọ́ mo ní kí ní tẹ̀yìn lọ sanwó wọ́n ní à owó tán máa ń san yàtọ̀ lọ́dọọdún irú àwọn nǹkan bá àwọn èèyàn fẹ́ mọ̀ bóyá àwọn kan náà ń wọ́n tún lo àwọn èèyàn fẹ́ mọ̀. ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́ fún yín ṣe nígbà míì a máa ń wò pé ta bá ń ṣe àwọn àwọn ta bá ṣe bọ́jẹ̀tì ní ìbẹ̀rẹ̀ ọdún ta bá ṣe bọ́jẹ̀tì yẹn àwọn nǹkan tó bá jẹ nínú bọ́jẹ̀tì yẹn òun náà la máa fi ń bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ọdún. ọ̀nà ọdún. na àwọn ibì kan wà tó jẹ́ pé eh, kíní net ní ta fi ń wo àwọn tó yẹ kó san owó mm-hmm. bóyá lọ́dún yìí àwọn bíi mẹ́wàá péré la rí mm-hmm. ní ọdún yìí lọ́dún tó kọjá bóyá bíi mẹ́wàá lọ́dún tó kọjá mẹ́wàá la rí mm-hmm. wá lọ́dún yìí a kọ orúkọ àwọn ènìyàn náà a kọ sínú ìwé láti lè rí pé wà jẹnẹrétì bills fún hmm. tó máa lọ fi ṣe iṣẹ́ yẹn so ẹ̀yin irú eléyìí tẹ́ mú wá ìtẹsọ yìí sìn ó jẹ́ nǹkan tí ó ó ṣe kiri díẹ̀ fún mi irú ẹ̀ níbẹ̀ wọ́n lè wá sọ́dọ̀ wa wọ́n lè wá sọ́fíìsì tọ̀dọ̀ tèmi láti wá lọ́ọ̀jù complain hmm. nípa pé bí wọ́n ṣe àwọn èèyàn wa bọ́n ṣe rìn wọ́n ṣe ṣe ṣùgbọ́n ṣá ní gbogbo ẹ̀ oríṣiríṣi ọ̀nà òun la yà sílẹ̀ tí a fi ìyẹn kan lẹ sọ lẹ́ẹ̀kan yẹn a dá crèche sílẹ̀ hmm. fún àwọn òṣìṣẹ́ wa la ṣe dálẹ̀ fún ṣáwọn yẹn sanwó òṣìṣẹ́ sanwó. àwọn òṣìṣẹ́ ò sanwó nítorí kí ni a fẹ́ kí wọ́n lè ní àǹfààní láti dojúkọ iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n àwọn tó bá gbé ọmọ wọn wá láti ta àwọn yẹn wá san ìwọ̀nba owó kékeré kan tó ń pè ní tókì wọ́n á san láti fi ṣe kí ni láti lè máa rí owó láti fi máa mánéjì àwọn tọ́ nǹkan ṣeré àwọn ọmọ yẹn oríṣiríṣi so bí àwọn ọ̀nà yẹn ọ̀pọ̀lọpọ̀ wà àwọn bòmíì wà tó jẹ́ pé irúsìn irú bí tẹ̀sẹ̀ pé bóyá àwọn èèyàn wọn ń ta nǹkan irú àwọn bòmíì space nǹkan ọkọ̀ tá a bá ní káwọn èèyàn fi rẹ́ǹtì nǹkan ọkọ̀ local government ó lóye tó máa gbà lọ́wọ́ wọn lọ́dún so bí ó ṣe jẹ́ tábà gbogbo yẹn la máa kó jọ la máa fi ṣe. bọ́jẹ̀tì ọdún tuntun àbí tọdún tẹ̀ ṣe wà. la máa fi ṣe àkọ́kọ́ àkọ́kọ́ prospect sínú ọdún yẹn pé òkè mm. ní ọdún yìí a máa rí a máa rí àwọn ṣọ́ọ̀bù tuntun tuntun míì tí wọ́n ti ṣí irú Òṣòdì sìn ẹ pé lójoojúmọ́ ní ṣọ́ọ̀bù ló ló ń tún sí tí wọ́n tún wọlé tí mm. wọ́n ń kọ́ míì mm. tí wọ́n ń ṣe ṣọ́ọ̀bù sí tí gbogbo ẹ̀ tó ń orí ìyẹn gan mo fẹ́ ká mọ́rọ̀ lọ bàbá wa hmm. àwọn ilé tó yẹ pé wọ́n ti sọ pé bọ́ngálò nílé yìí o kì í ṣe fún ìtajà o hmm. ṣùgbọ́n sìn tẹ́ bá dé àgbègbè yín ìjọba ìbílẹ̀ yín hmm. ọ̀pọ̀lọpọ̀ ilé náà ti sọ di ilé olókè olókè mẹ́ta mẹ́rin ṣé gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ kọ́ tẹ́ mojú ẹ̀ town planner ojú wo lẹ́yìn fi ń wo àwọn orú nǹkan báyìí. ṣe rí ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé fún yín nǹkan kan wà tí wọ́n pè ní ọ̀bárìn ni wa hmm. ọ̀bárìn ni wa. yàtọ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ìjọba ló ba gbogbo ẹ̀ jẹ́ ẹ ṣàlàyé fún wọn kán gbọ́ báyìí. ọ̀bárìn ni wa ọ̀bárìn ni wa yẹn ó dá lórí pé ṣé rí gbogbo àgbègbè wa tá à ń gbé kò wà lójú kan hmm. bí agbègbè yìí ṣe rí lọ́dún yìí sì tá a bá fi máa mú ọdún márùn-ún sí ẹ̀ rí wípé àwọn ilé kan máa ti wà tó jẹ́ pé wọ́n lè jẹ́ pé bóyá ọmọ onílé ló di olówó rẹpẹtẹ tó dẹ̀ wò pé ilé bàbá òun ilé ilẹ̀ ni ó máa ó máa wo ó máa fi kọ́ ilé lókè mẹ́ta táwọn máa ya táwọn máa kọ́ sí flat flat flat bóyá ilé bínúkonú ni ẹ dẹ̀ wò pé ilẹ̀ ní àgbègbè yìí sìn ẹ wo value ilẹ̀ yẹn ẹ wò pé ah ilẹ̀ yìí ilé bínúkonú kò kò lè kò lè tà bí mọ́ ẹ jẹ́ ká mú ká fi ṣègbè kí ni wọ́n á dẹ̀ lọ sí ọ̀dọ̀ ìjọba láti lọ gba approval so ṣé eh, ẹ̀yin lẹ fún wọn ní àpúrò àbí state àwọn kọ́là fún wọn náà àpúrò oh, ah. state ló fún wọn eh, minister of physical planning eh, àwọn ni wọ́n fún wọn ní àpúrò ah, láti state láti èsopókè ṣé n tẹ fẹ́ kọ́ sí bíbá yìí hmm. irú Òṣòdì tẹ dárúkọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ti wò pókè Òṣòdì tẹ rí yẹn Òṣòdì yẹn is like is a terminus ó jẹ́ ibi tí ibi tó jẹ́ pé láti bẹ̀ láti bẹ̀ Eh, àwọn ọ̀nà ó lọ kákàkiri lọ sí gbogbo agbègbè lẹ́kọ̀ọ́ bíbá irú kò sí tẹ́ bá wà ní Ghana ẹ máa gbọ́ tó máa máa pé mọ́tò Òṣòdì Òṣòdì Òṣòdì ó ní Ghana tí mo ti mọ̀ sọ torí kí ni Òṣòdì yẹn ó jẹ́ bíi center fún láti lè distribute àwọn èèyàn mm. lọ sí àwọn mílí wọ́n fẹ́ lọ sáyégi wọ́n lọ sí ẹ Mùṣí wọn lọ sétò wọn lọ ọtẹ ti dé Badagry tó máa ti ń bọ̀ láti Ghana <laughs> oh. ẹ dẹ̀ rí pé láti inú àwọn interlands wa that is àwọn àwọn ìlú lágbọn agbègbè wa state wa ẹ rí wípé ṣàṣàlẹ̀ máa rí gáràjì tán ni máa pe Oṣòdì níbẹ̀ nítorí wípé Oṣòdì yẹn is a terminus is a connecting point ìtòrí ẹ̀ lẹ́sẹ̀ ní pé gómìnà wa tí wọ́n wà lórí àlééfà hmm. nísìn gọ́vnà Ambode wọ́n ṣe kinní kan wọ́n pe nǹkan kan ní interchange mm-hmm. wọ́n ṣe sí ìlú Ọ̀ṣọ́dì mm-hmm. is one of in fact according to ti à ń gbọ́ àrírú ẹ̀ ní Africa mm-hmm. ìlú àwọn tó ti ìlú àwọn ìbò tó ti dàgbà sókè yẹn ibẹ̀ láti rírú nǹkan bẹ́ẹ̀ <laughs> interchange náà pé bẹ́ẹ̀ ìtorí kí ni bí Ọ̀ṣọ́dì ṣe jẹ́ yẹn òun ló ṣe jẹ́ ẹ rí i pé láyé ìgbà kan Ọ̀ṣọ́dì yẹn tráfíkì máa ń pọ̀ gan débi pé àwọn èèyàn máa lọ ń gba Maryland tó bá eh. ti ń bọ̀ látàgége eh, eh, dípò wọ́n tẹ̀ lọ sí wọ́n lọ sí Mushin wọ́n lọ sí Surulere wọ́n lọ gba GRA GRA lọ gba bẹ̀ ṣùgbọ́n nísìnyí ẹ pé wọ́n drive through ni bàbá wa Fáṣọlá àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rí i pé Ọ̀ṣọ́dì <clears throat> yẹn nígbà tí gbogbo oríṣiríṣi tọ́mọ èèyàn ń tajà lójú títì tó ń ṣe tó ń ṣe gbá tó ń ṣàwó lójú títì àwọn náà ń lé gbogbo àwọn èèyàn yẹn kúrò lójú títì tí wọ́n lé wọn sínú ọjà. ẹ kú ohun bàbá wa níbi tẹ ẹ dúró tẹ ẹ sọdẹ mo wá fẹ́ béèrè ìbéèrè kan lórí pẹ̀lú gbogbo ìdàgbàsókè tó ń ṣẹlẹ̀ lóṣòdì wọ́n ní kò sí nǹkan tí tí ó máa bá nǹkan kan dé hmm. báwo ni àwọn dojúkọ wo lórí àyè pé ẹ ń dojúkọ pàápàá jùlọ nígbà tí bó bá ń ṣẹlẹ̀ àbí tí ìbò bá ń bọ̀ bóyá ìbò ti ìpínlẹ̀ ni o àbí ti agbègbè ìyẹn ìjọba ìbílẹ̀ tó bá ń bọ̀ àwọn dojúkọ wo lẹ rò pé ẹ lè ẹ lè máa dojúkọ yín pẹ̀lú bí ó ṣe ń fẹ̀ tó ń gbòòrè pàápàá jùlọ àwọn agbèrò kankan àwọn dojúkọ wo ló yí agbègbè yẹn ká báyìí. ṣe rí ṣe rí tá a bá fẹ́ mú ọ̀rọ̀ ìdojúkọ ó pọ̀ lóríṣiríṣi ìkíní nínú ẹ̀ ni wípé tó bá irú ìtẹ̀sẹ̀kútẹ̀ tẹ tẹ tẹ gbé lọ síbi àsìkò ìdìbò. ìdìbò. ẹ rí pé nísìn ìdojúkọ tá à ń fèsì sí ni pé ẹ tó yẹ kó sanwó ṣọ́ọ̀bù rẹ̀ tẹ̀ mm. tó yẹ kó sanwó tá a bá débẹ̀ ń sin pé ẹ yá o ẹ wá san ẹ sanwó ẹ ẹ dẹ̀fẹ́ ká dìbò fún yín ẹ kíní kan nǹkan kan ìgbà àwo ìyẹn náà máa bẹ̀rẹ̀ sí ní sọ fún wa. ẹ ṣe bẹ́ẹ̀ lẹ súnmọ́ eh, àwọn èèyàn jù. bẹ́ẹ̀ àwa la súnmọ́ wọn jù ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n fẹ́ sanwó ni hmm. àwọn èèyàn wa fẹ́ sanwó tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá dì pápá dì kúkú máa wọn lòmíì ẹ ok ẹ jẹ́ ìfikàn ju àjùwèjúwe fún yín àwọn street nísìn ẹ̀yin lẹ wá sí local government tẹ wá sọ pé ok mo fẹ́ kí street èmi ni mo kọ́kọ́ dàdúgbò yìí o mo fẹ́ kí street yìí kó máa jáde jọ kẹ́ ẹ o ah àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá bá wa ńgbà tá a dẹ̀ lọ a lọ ṣe a lọ ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe a rí i pé kò sí ìṣẹ́ nìkankan tó tó ṣó tó ṣáájú yín dé tàbí tó ṣáájú yín dé tó dẹ̀ show interest ok àwa fún yín lọ́pọ̀tunity ok ó yá o ẹ máa jẹ ṣùgbọ́n ṣá o lọ́dọọdún hmm. ẹ máa máa san ẹ̀yìn seven thousand naira fún wa o torí pé ó jẹ́ orúkọ àdúgbò yẹn jẹ́ orúkọ ẹ̀. orúkọ yín o pé ẹ máa máa san yẹn fún wa o hmm. nítorí inú local government wa ní bíbá òun ni ẹ wà. ṣé tòótọ́ bẹ̀ ṣe ń ṣe nìyẹn. bó bá ṣe ń ṣe nìyẹn bó ṣe wà nìyẹn. ní Ọ̀ṣọ́dì nìkan àbí nínú ìwé òfin. òfin local government administration bó ṣe wà nìyẹn you must you must renew that name every year ẹni tó wá tó wá ń jẹ́ Adéjọkẹ́ ó wá di pé ó dọ̀dọ̀ ọdún yìí àádọ́dọ̀ hmm. ẹ̀ kó yá sanwó street ó bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ pé ẹ ẹ ẹ ẹ ẹ̀ẹ́dẹ̀fẹ́ ká dìbò fún yín ṣé kí nìyẹn ní í ṣe pẹ̀lú ara àwọn àdójúkọ tá ni àwọn èèyàn wa ò fẹ́ wọn ò fẹ́ ṣojúṣe hmm. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà kan. bàbá ẹ ta ló ń sanwó fàtáyà tẹrẹ. fàtáyà tẹrẹ hmm. fàtáyà tẹrẹ yẹn ẹ rí pé ìjọba ló fún ọ kò bọ́ ságbègbè títí wa. bóyá agbègbè kan wà tó jẹ́ pé bóyá fún agbègbè kan ní àbí bátùmọ̀ gàjí o hmm. àbí awólọ́wọ̀ o ta ló máa sanwó ọdọọdún bẹ̀. ẹ tó bá jẹ ìṣẹ́rí tó bá yẹ pé irú yẹn hmm. irú yẹn sì ìjọba ló fi dá ẹni yẹn lọ́lá kò ní sanwó nítorí wípé nǹkan tí ó ti gbé ṣe tó ti yẹ yín sí nítorí nǹkan tó ti gbé ṣe nílùú irú sì awólọ́wọ̀ road awólọ́wọ̀ way hmm. ẹ wọ́n fi dá ẹni yẹn lọ́lá ni tí wọ́n ò dẹ̀ fẹ́ kórúkọ yẹn kó parun ìtorí ẹ̀ ni ẹ̀yin náà ẹ fẹ́ kórúkọ ìjọba ò fẹ́ kí orúkọ ẹni yẹn kó parun nítorí nǹkan tó ti gbé ṣe tó ti yẹ yín sí ìjọba ò fẹ́ kó kó kó parun nítorí kó ti gbé oríṣiríṣi nǹkan ṣe ẹ wo bàbá wa Awólọ́wọ̀ sí Awólọ́wọ̀ gbé ní Ìkẹjà kí ni mo kí ni ìtumọ̀ tó fi fún wọn àwọn bàbá yìí ló design ní gbogbo àdúgbò yẹn nígbà tí gbogbo bí ṣe wà ní Western Region ṣe ti rí bẹ́ẹ̀ yẹn sìn ṣùgbọ́n ìjẹ́ ni. ẹ ẹ ṣé púpọ̀ ẹ kú ohun àbáwá pẹ̀lú àlàyé tẹ́ ṣe sílẹ̀ ó dá mi lójú pé ẹ̀yin ará ilé ẹ̀yin tẹ́ rò pé orúkọ ẹ̀yàn orúkọ ẹ̀yàn kan ló wà ládùúgbò ó yẹ kó orúkọ tòun náà wà ń bẹ̀ wọ́n ní kò bọ́ fẹ́ dé o pẹ̀ máa sanwó tẹ́ bá láǹfààní láti béèrè fún àti pàápàá jùlọ lọ́nà ṣe ń gba ọ̀nà tí wọ́n fi ń gba owó wọlé bàbá wo ti ṣàlàyé nǹkan kan tí mo béèrè nípa àwọn ìdojúkọ ní àwọn agbègbè Ọ̀ṣọ́dì ẹ ti ṣàlàyé tá a bá padà dé láti ilé agbára ẹ tí ẹ wá dáhùn ìbéèrè pẹ̀lú àwọn òmíràn tí ẹlòmíín béèrè tó yẹ ká béèrè lọ́wọ́ yín ẹ̀yin aráalé a padà bọ̀ àlejò mi wà níkàlẹ̀